hello hi everyone welcome to cross.xev please don't forget to subscribe like and share drop your comment down below and please don't forget to always check your notification button for all our news update hmm. today now violence update too she everybody remembered let's flashback we all know who ashley Olori Ashley Ogunwusi is. Yeah, we all know that she has been in the palace for a long time, even before Naomi, before Miriam Anako, blah blah blah blah. Yeah, and we all know about Miriam Anako, Madame Gombodi with the, the with the king Oba Oni Now, um, we remember when um, Naomi was in the palace, um, we, we always see Olori Ashley. She was very active beside Naomi. There was no problem. Naomi didn't give her any bound. Uh, <clears throat> Naomi didn't give her any problem. Naomi was our, uh, minding her own lane. We all know that Queen Naomi, she's always minding her lane. Yes, we can all see. Okay, um, in this video, you will see that Miriam you will see that Ashley and Olori Naomi, they, they, they usually sit beside each other, you know. In this video, we can all see Queen Naomi sitting while mm, uh, Oniofife is sitting as well and Olori Ashley. Perfect. Now, when he came, when Olori, um, when Olori Mira was married to the palace, you know, because she has seen a lot of things, the way um, they treated um, um, Queen Naomi Shilekonla. So she had prepared and look, when I get to the palace, I'm going to put everybody in their place. Now, this is what happened. And I think Maria Manako from our source, she didn't know that uh, Onyo Fife will end up getting married to Ashley. So that makes them have equal rights, Olori. We all know that Olori Alagba, Olori Kekere, but still, Oloris are entitled to, to follow the king out. Yes, that's on the other part. Please don't forget to subscribe, like, and share. Drop your comment down below. Now, what I want to, what I, what I notice is now is, <clears throat> let's flash back to Olojo Festival. You can see in, in this Olojo Festival video that the DSS, they, they, they made a boundary, yeah? They didn't allow, one jẹ́ kí olórí Oba at Miriam Manako. From our source, we heard that it was Miriam Manako that instructed at DSS. Yes, òun ló gbé wọn wá sáàfin, òun ló gbé DSS yẹn wá pé no, it's just it's going to be her and her husband alone. Now we can see in this video where the DSS is trying to push Olori Ashley to the back. Yeah, ìgbà yẹn officially announced pé Olori Ashley máa jẹ́ Um, ọba ọ̀jájá second year ẹ̀rí bó ṣe ń demarcate tí wọ́n jẹ́ kó kọjá and you can also see in this video that while she was normally she sits beside the king but now from her source we heard that they told her to go to the back can you see drop your comment down below what do you think they told her to go to the back kó lọ jókòó sẹ́yìn so ẹ̀yìn ni olórí Ashley gan jókòó sí hmm. so now olori Ashley ó wá mí ni ó ti wá mí ni Queen Miriam Pelke, Umashu and Pepe. So we, we all, re- I'm just trying to recap our analysis and our update. Remember that Ashley went to her family um, to, to meet them that, look, this ridicule, this problem is too much. I want to be officially introduce to ilé Ifẹ̀ people to àwọn àwọn Oòduà pé kán lè mọ̀ pé èmi náà mo wà lára ìyàwó ọba Ọ̀jájá ọba Ògúnwùsì yes and yes the marriage was done successfully I'm sure a lot of us saw the video it was done yet so now um back to ashley ashley now ó ti wá prepare ashley now has her own dss look at this video wow, <laughs> violence don happen for the kingdom oh <laughs> god oh please drop your comment down below please my question is do you think Ooni can handle all this violence because now they will start breaking bottles shooting gun everywhere <laughs> because there's DSS gbas gbos gbas DSS for ashi DSS for Maria Manako. She wants to sí wọn ti bẹ̀rẹ̀ exchange tear gas Laughing, báyìí oh my god please drop a comment down below do you think that all the other Oloris will be able to stand because as I'm seeing Olori actually from her source, she says she means Miriam Manako, that she's going to be giving Miriam Manako back to back because Miriam met her in the palace. No, okay, let's say because Miriam was into uh, eh, Miriam Manako was introduced first officially. She said no, they have equal right because she has been carrying out all the duty as you know you know, and what she did to Ashley at that Olojo festival. Hmm. Ashley, from our source, we heard that Olori Ashley said she's going to give her back to back. She's going to give her back her receipt. So now that is why Olori Ashley went to bring in her own DSS. So Miriam Manako has her own DSS. Hey, God. Kilo Shele. Please drop a comment down below. Kill, what do you think is going to happen? Wait, oh, is it that Oni Kingdom has turned to drama, drama theater? Been waiting because I don't understand why DSS everywhere up and down. And that is why I love my Queen Naomi. When Queen Naomi was there, who cares about DSS? She's free. She works. She works freely in the palace, even in the street of Ileife. They all love that. So can you point to DSS everywhere, front and back? Eh? And we, I'm going to play this video. Look at this video as well. Can you now see that um, Olori Ashley is no longer sitting at the back after the wedding? Yeah. Oti, uh, that girl, oh my God, she's very smart. Oti Tore ni. First of all, Oti Rikpe, look, I'm going to pay back Miriam Anako what she did to me at Olojo Festival. Now, Ongo Timurakpe, anywhere ti Oni Ofife ban lo, she will be following them. Please, my question, please drop your comment down below. What's going to happen to Toby Phillips? because Toby Phillips, I don't understand. Because now Ashley will not agree for Miramanako. Kilo Maashelesi, Toby Phillips. Is it that they'll be forming cults against Miramanako or everybody will choose their own soldier with their own DSS? Koyemi, drop a comment down below. Now, in this video, we saw that um, Olori Ashley now is sitting beside Oniofife. Miriam is sitting on the other side can you see that hey there's commotion here as Oba was going to stand up the two Olori stood up again eh they they are following him to dance to the you know please kill one ń She Oba Ọba yìí ni ṣé wọ́n ní ìsinmi láyé ìbáyìí drop a comment down below because I don't understand why are these women just giving themselves war mélòó la fẹ́ lò lé ayé tá a wá wálé ayé máyà tó jẹ́ violence ní ọjọ́ ayé wọn violence ni now um, we, from our source we hear that the kingdom you can see in this video na Mariam òun ló ń sọ̀rọ̀ sí Ọọ̀ni of Ifẹ̀ létí wọ́n ti ẹ̀ gbàgbé Ashley Ashley ó ń ronú nǹkan tó fẹ́ ṣe fún Mariam lọ́wọ́lọ́wọ́ lọ́wọ́lọ́wọ́ ẹ jọ kí ló ṣẹlẹ̀ gan kí ló ṣẹlẹ̀ even Ọọ̀ni even ọba ọba even uh, Aláàfin of Ọ̀yọ́ time gan in in baba's time it wasn't like this all the olori are happy in fact wọn tún bára wọn ṣe best friend ni but it's like on everything about Ooni of Ife Oba Ojaja second is different it's totally different the these oloris their violence their violence ẹ wò wọn ẹ wò wọn Mariam ṣáà ń ṣe love bed, love bed, love bird wọn kàn da Ashley nù Ashley lẹ́tí náà máa ṣó Mariam àná kò ń ṣègè please drop your comment down below ẹ wo please you guys should stay tuned o oh. updates versus updates. back goes back back back to back because from our source eh, hmm, they said Ashley said she would deal with Mariam Anako because of the emulation Mariam Anako bó ṣe emulated during a Ọlọ́jọ́ festival she said she's not kò ní gbóná òun ní gba òun náà máa ṣe ṣége fún ó ní ṣe bóun lòun máa gbé gbogbo ritual òun máa ní kó máa bẹ̀rẹ̀ sí jẹ́ kí Mariam Anako hey God please drop your comment down below Kill on ń ṣẹlẹ̀ kí ló ń ṣẹlẹ̀ sáwọn people yìí keep what's going on drop a comment please. Oh, eh? I'm going to play that place eh, ẹ tún wo fídíò bíbá again ṣẹ́rí wọn ṣẹ́rí ó ṣàn try Mariam Anako ń try láti ti Ashley sẹ́yìn but Ashley náà ò ní gbà ẹ ti máa rí Ashley náà ò ní gbà ah kí lọ́ba kó rẹ̀ sí ibà even ọba doesn't look happy it's like he's acting from inside you know he's acting. even gbogbo àwọn òjòyè gan rẹ́rìn ẹ̀rí bá àwọn dádì tó wọ fìlà kínní gan tó gbélé ẹ̀kẹ́ sọ̀rọ̀ àwọn gan rẹ́rìn kí ló ń ṣẹlẹ̀ gọ́dọ̀ <laughs> abẹ́gọ́. <laughs> Please drop your comment down below. Thank you so much. I hope you you enjoyed your our update today. Thank you for all your likes and share. Thank you for your positive and negative comment. Thank you. Stay tuned. God bless you. Bye.